أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilayi wasalaatu wasalaam ala rasulilayi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún káàtì gẹ fún anabi wa sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run ọlọlọrun kan bá nàbí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tán sọ habara tó gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín ètò wa dáwàtúlẹ̀ hak ìpèpè òdodo tí wọn ò lò tí máa ń dé sí tùgbẹ́ nìkọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí yànà bódìjà central mosque tí àwọn sásùwà suleiman muhammed awal àwọn bẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún abẹ kọ́nà balikọ́lá kó jẹ́ kárí àwọn sásùwà pẹ́ ẹ̀yin olùgbọ́ wa náà kọ́nà balikọ́lá kó jẹ́ kárí ẹnì kọ̀ọ̀kan wa pẹ́ ká ó sì jẹ́ kí ẹnì wa kó máa fi wá sí kòǹgẹ́ dáadáa pẹ̀lú ìyọ̀nù ọlọ́run balikọ́lá so inshallah àwọn sásùwà ti wà ní ìkàlẹ̀ nídàjì tòní pẹ̀lú wa láti máa bá ní tún tẹ̀síwájú lórí àwọn agbọ́nrin ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tí sásùwà tí wọ́n bá ní yànnàná nídàjì tòní òun náà ni hadith anabi wa sallallahu alayhi wa sallam tanabi jẹ́ kó ya pé tó bá dìgbẹ̀yìn gbà inú àwọn ìran méjì kan bẹ tó jẹ́ pé ọmọ náà ni wọ́n tóun ò sì rí wọn rí ìkànnù rẹ̀ tanabi asalan dakọ náà ni pé àwọn obìnrin wọ́n máa wọṣọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ìhòòhò ni wọ́n wà tó bá jẹ́ pé òhò lobìnrin wọ́n wà tanabi sì ni wọ́n wọṣọ báwo ni islam ṣe fẹ́ kí obìnrin gan múra ìsásùwà ẹ bá ní yànnà náà àárín. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah wa ba'ad fasalaamu alaykum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́n ọba tó sì wá ní mùsùlùmí alhamdulillah àtọrọ àlékún ìkírà àti gẹrẹ fún ànábì sallallahu alayhi wa sallam ẹn tọrọ bàrà ti bà máa ń jẹ́ kẹ̀ fún gbogbo wa allah subhanahu wa ta'ala dákun bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti àwọn sọ̀hábà rẹ̀ náà wà náà tọ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa ee ìmọ̀ ńlá mà tún ní èyí tí wọ́n tún gbé síwájú wa yìí kí alọ́sọ̀rọ̀ alákọ̀ọ́dọ̀ nǹkan sànù gbogbo wa kọjá tán sórí ìyọnu rẹ̀ lórí wípé النبي صلى الله عليه وسلم من حديث الذي أخرجه البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله تعالى عنه رضاه إن بان سويك سنفان من أهل النار إيه أما أنا مجي كم به ọmọ náà ni wọn mọ jẹ wọn wọnà Ọlọ́run ọba o bọba dálì kíámà lam arọhùnmá àdàbí ní kódà méjèèjì gan èmi go ìní fojú mi kàn wọn tí ń láyé kọ́ ọmọ àkọ́kọ́ náà táwọn ti sàn kọ́ dáa kọ àwọn èèyàn kan ni. má àwọn síyàtò nǹkan adnábìlì bákọ́rì yadrubuna bíi anas wọn ò ní àwọn kòbòkòbò bílálà abú ńlá kan lọ́ba yìí tí wọ́n máa na àwọn èèyàn káàkiri ojú pópó gbọ̀nà báyìí ni ó gùn bí ìrù màálù wọ́n máa fi na àwọn èèyàn káàkiri lójú pópó láìsẹ̀ wọn láìsí kan fún wọn eléyìí àwọn ojú kan nìyẹn ṣùgbọ́n ìkejì tó pé ńlọ́kàn wà níbi ìrọ̀tà fẹ́ sọ yìí ó rásà sọ wípé wàkàsíyàtùn àríyàtùn àti wànísàùn kàsíyàtùn àríyàt àtàwọn obìnrin kan wọ́n máa wọṣọ wọ́n pọ́n àwọṣọ ni àríyàtún gbogbo tí ń bẹ lábẹ́ ara wọn báyìí ilẹ̀ máa wù lọ́ọ̀kan aṣọ wọn ó pọ́n àwọ̀ bra lẹ́ẹ̀ máa wù báyìí kódà nǹkan tó tún wọ̀ sísàlẹ̀ ẹ̀ tún máa rí gbogbo ẹ̀ pátápátá amsan sọ wípé irú àwọn obìnrin bóun ó tún ṣe rí kàṣíyàtún àríyàtún màìlàtún mùmìlàtún rùsùhùn kódà àwọn obìnrin màìlàtún ìwàkiwà tí ó wà lọ́wọ́ wọn àti ètí wọn ó ṣe ìṣe tí wọ́n máa ṣe wọ́n máa fi change ẹ̀mí àwọn ọkùnrin tí bá ti ń wò wọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa rìn ìrìn wọn wọ́n máa fi yí ẹ̀mí ọkùnrin kọ́dà obìnrin ẹgbẹ́ wọn gan wọ́n máa fi convince ẹ̀ náà ìpè tó bá ti ṣe báyìí ìwọ náà wà sínú inú ilé ayé muminatun ruusuhunna ka asnimatili buktili ma ila kọ́dà wọn ànábì ni wọ́n tún mú irun orí wọn wọn ó ṣe gogogo bí ìgbà téèyàn bá wé láwàánì ṣùgbọ́n tó lè yéjù òní bí ìgbà téèyàn bá rí ẹ̀yìn ràkúnmí ìkí ẹ̀yìn ràkúnmí tẹ́gbẹ́ tí bá ń lọ yóò máa sí sẹ́gbẹ̀ sí sí ọ̀tún sí sósì bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe sí orí wọn sílẹ̀ níjọ́ náà lọ́hùn irú àwọn obìnrin anabi sallallahu alayhi wa sallam ní e láyẹ̀dẹ̀kúnlẹ̀ àlìjánná wà láyẹ̀dẹ̀kúnlẹ̀ àlìjáhà wọn ò ní wọ àlìjánná ọlọ́run ọba kọ́dà wọn ò ní gbóòrùn àlìjánná bòun bó ṣe jẹ́ pé òun wà àlìjánná náà ibi tó múlẹ̀ dé wọn ó ti máa gbóòrùn rẹ̀ bọ̀ láti báyìí báyìí báyìí amsan sápẹ̀ rẹ̀ rẹ̀nù hadithi eléyìí jẹ́ àmọ̀ wípé ìpìlẹ̀ nǹkan tí àníbísà sàlámù sàlàyé fún wa ó ní wípé obìnrin mùsùlùmí kìí ṣe obìnrin tí máa ń siralẹ̀ káàkiri báwo wá ní obìnrin mùsùlùmí báwo ni Allah subhanahu wa ta'ala bó o ló ṣe ní kó múra àkọ́kọ́ káàkọ́ gbọ́yé ná anabi sallallahu alayhi wa sallam tí Allah subhanahu wa ta'ala rán sí wa yìí ọ̀ràn sí akólébà àmọ́ jẹ́ ìkẹ́ fún wa ó ṣàlàyé ntọ́jú ojúṣe àwọn ọkùnrin gẹ́gẹ́ ṣe ṣàlàyé ntọ́jú ojúṣe àwọn obìnrin àkọ́kọ́ allah subhanahu wa ta'ala ó padà pọ́n àwọn ọmọ nàbí ádámù pípọ̀ pẹ̀lú wípé ó fún wa ní nǹkan tí a fi bo ìhòòhò wa ó sì ṣe ká bo ìhòòhò yìí ó ṣe é ní ọ̀ranyàn fún wa nínú aṣọ ní oríṣi àwọn nǹkan nǹkan tó jẹ́ wípé ó ṣe é ní nǹkan mèremère fún wa láti fi lè bo ìhòòhò wa allah subhanahu wa ta'ala ń bá ní sọ́rọ́ àlùkùránì wípé أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد قال ابن عباس وهو اللباس abúlé ibùnú abbas ní tí alọ́sọ̀tà ń sọ nu ayé iná òun náà ní kí a mú aṣọ sọ́rùn ká wọ aṣọ ká fi bùwọ́ wa bákan náà ṣèitán gbogbo ọ̀nà ló ń gbà láti fẹ́ fi jẹ́ ọmọ ànábì ádámà sí ìhòhò ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ti pàkíyèsí wa mi ilé náà nínú suratu al-A'raf eléyìí ló fà tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ó máa ń padà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà wípé allahumma astur awrati allah subhanahu wa ta'ala dákun bá ń bo omi májàmí ihò mọ́tún lásìrí wàá mi rọ̀ àti gbogbo ibi tí ẹ̀rù ti ń bà mí fìmí lọ́kàn balẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ìhòòhò a gbọ́dọ̀ mọ déédéé òdiwọ̀n rẹ̀ ọkùnrin dandan ni fún un kọ́ mọ̀ sí ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì kò gbọ́dọ̀ sílẹ̀ ó gbọ́dọ̀ bo eléyìí dandan ni ṣùgbọ́n obìnrin gbogbo ara tiẹ̀ látòkè délẹ̀ ìhòòhò ni à ń bọ̀ ń bi eléyìí o ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam wà lẹ́njọ́ kan kama jaa fil musnad ahmed wa kadhalika fil mustadrak min hakim min hadith maawiya ibn haida ó ní olùwàbàmù sàlám jọ kan eh, maawiya ibn haida ní ya rasulallah awratuna ma naati minha wa ma nadhar ah, ah ìhòòhò ara wa yìí èwo la sílẹ̀ ń bẹ̀ èwo la kẹ́lẹ́ bá ní rí faqala sallallahu anabi wa dáhùn wípé ihfad awratak máa sọ ìhòòhò rẹ̀ illa min zawjatik ìyàwó rẹ nìkan ló lè rí òwò rẹ o àwòmọ̀ malakat yaminuk tàbí tọ́ ọ bá ní ẹrúbìnrin kì í sọmọ ọ̀dọ̀ ni à ń wí o kult mo wá dàn pé faida kennel qawm iram sasalam tó bá jẹ́ pé báyà ń ṣe sẹ́mínà àbá papọ̀ níbì faida kennel qawm ba'dhum fi ba'd àbá hajj ni àbá umrọ ni tàbí mẹ́ta ń gbénu yàrá kan ní òtẹ́ẹ̀lì ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam tá a bá wà pọ̀ báyìí nǹkan kọ́ọ̀lù anabi ni ìnìsítàtọ́ta allah yàrọ̀yánná ahadun fala yàrọ̀yánná ha gbogbo bọ́lọ̀ ń bá ṣe fún ọ lágbára mọ́ tẹ́nìkan kò fi ní bọ́ náà ni o ṣe máa páàkì ara rẹ̀ kẹ́nìkan kan bọ̀ rí rẹ o kultu mo tún dáhùn ya Rasulullah fa idha kana ahaduna khaliyan tá a bá wá dá wà nù lé anabi wa dá lóhùn pé fallahu tabaraka ta'ala ahaqqu an yustahiya minhu minan nas subhanahu wa ta'ala lọ́lẹ́tọ̀ kéèyàn máa tijú rẹ̀ jù àwọn ọmọ nàbí adama lọ èèyàn gbọ́dọ̀ máa tijú Allah subhanahu wa ta'ala pípọ̀ bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún bá ní sọ̀rọ̀ min hadith abab ibn umar radiyallahu ta'ala anhu ardahuma wal hadith mukharraj fi mustadrak inda mahakim amsan sọ wípé alhaya wal iman qurina jami'a fa idha rufi ahaduhuma rufi al Allah subhanahu wa ta'ala látòkè sama òun ló ti ṣe ìtìjú àti ìmánì ló ti san méjèèjì ní orúròǹborùn ó sì án ní ìbejì fàyídà rúfì àhàdúhùmá tí ẹ bá ti rí ìmánì lára èèyàn mọ́ rúfì àhàr ẹ ní rójútì náà lára rẹ̀ fàyídà rúfì àhàdúhùmá tẹ́ ẹ bá ti rí ojútì lára èèyàn ẹ ní bá ìmánì lára rẹ̀ eléyìí ló jẹ́ nǹkan àkọ́kọ́ tí a gbọ́dọ̀ tètè taratara lọ́bẹ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pọ́n wálé pípọ̀ ni ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala tó fi pọ́n wálé púpọ̀ a gbọ́dọ̀ máa fi ìhòhò wálẹ̀ ìhòhò iná ìta wa ń pè bẹ́ẹ̀ ó náà ní nǹkan tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ṣe kẹ́lòmí ọ̀bá àyàn rí ó ṣe ní èèwọ̀ ó náà lásọ yìí lẹ́yìn ìyàwó èèyàn tàbí ẹrúbìnrin èèyàn téèyàn fowó èèyàn rà àbí pín fún èèyàn báyìí eléyìí clear sí wa ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ nǹkan tó tún wá jẹ́ dandan jù a wà fi padà síbi ọ̀dọ̀ àwọn obìnrin torí pé àní wà lápìpọ̀ níbi ọ̀rọ̀ àwọn ọkùnrin torí pé obìnrin náà ló gbé wa débi àlámẹ́rì àkọ́kọ́ náà anabi sallallahu alayhi wa sallam ti ń sọ fún mi àdìsí àbírọ̀ tàti kà fún alẹ́ kan yẹn ó jẹ́ àmọ̀ wípé obìnrin Allah subhanahu wa ta'ala ó ṣe wọ́n lẹ́nu tọ́jọ́ wípé wọ́n ó ní nǹkan kan tí gbọ́dọ̀ wọ̀ lórí aṣọ wọn òun náà ni hijab tí obìnrin bá wọ àǹkárá ó ní nǹkan kan tó gbọ́dọ̀ wọ̀ lè rí àǹkárá yìí báwo ni nǹkan yẹn ò ṣe rí ta ló lè bá rí àǹkárá rẹ̀ ọkọ rẹ̀ ló lè bá rí àǹkárá rẹ̀ tóbìnrin bá wọ léèsì ta ló lè bá rí àwọn tó jẹ́rẹ̀ tọ́ rẹ̀ ọkọ rẹ̀ ló lè bá rí bákan náà tí obìnrin bá wọ gíní ta ló lè bá rí eléyìí gangan ó ní tá fẹ́ ṣe àlàyé rẹ̀ yékéyéké kó lè bá a yé àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala tọ́ra nàbísà sálàm sí wa ó ń padà pa nàbísà sálàm láṣẹ wípé kó sọ fún àwọn obìnrin rẹ̀ tó sì ń padà ń dọ́dọ̀ àwọn obìnrin mùsùlùmí náà wípé wàlá tabarrọ́jìnà tabarrujalijahili yatili hula ẹ eh, gbọ́dọ̀ máa jáde síta nílé yín níjáde àwọn obìnrin tí ò lẹ́kọ̀ọ́ láwọn obìnrin tí kò sí ẹ̀sìn lára wọn obìnrin mùsùlùmí èyí jáde ńlé lẹ́ni tí ó sì rí sílẹ̀ obìnrin mùsùlùmí èyí jáde ńlé lẹ́ni tí ó sì gbáyà lẹ̀ obìnrin mùsùlùmí èyí jáde ńlé lẹ́ni tí èpè wọn bá ṣòkòtò nídìí rẹ̀ ṣùgbọ́n irú aṣọ wa ni obìnrin mùsùlùmí ó kí sì ni àwọn nǹkan tí ó wà nínú àwọn ẹwà tí ó wà ní ara aṣọ yìí àwọn nǹkan agbọ́dọ̀ kà ṣùgbọ́n kátìrì taratara lọ síbi ọ̀rọ̀ tí ànàbì sallallahu alaihi wasallam tó tún pàkíyèsí wa sí kó fi lè jẹ́ wípé òkúrú ìgbà tá a bá gbọ́ bí obìnrin mùsùlùmá bí ó ṣe múra kò fi ní jẹ́ wípé a tún fi ìfẹ́ ẹnu pàdé ọ̀rọ̀ yìí ká lè mọ̀ wípé èèmọ̀ ń bẹ́ ń bi tá à ń sàn bá ní sọ yìí kí náà ni ọ̀rọ̀ náà jẹ́ min hadithi Buraida radiyallahu ta'ala anhu anabi sallallahu alayhi wa sallam ń bá ní sọ́nù hadithu Buraida eh, tí máa ń gbẹ̀ hákì àti máa mọ̀ Hakim gbà wá tó sì fẹsẹ̀ múlẹ̀ ó ń sọ lọ ni máa torí pé àwọn nǹkan yìí tá a bá tètè máa taratara sọ wàhálà tí ó òun náà láti jọ́ níláwùjọ yìí anabi ni ma dhaharati fahishatun fi qawmin qad ìbàjẹ́ ò ní padà gbalẹ̀ gboko láàrin àwọn èèyàn kan ilà sálàtọ̀ lọ́n àléhìm almaut àfikọ́ lọ nù ó sílẹ̀kùn kú òjijì fún ẹ lọ́tún lọ́sì wọ́n mọ̀ kú káàkiri lọ́hùn iná láti rẹ̀ rí láwùjọ wa lẹ́nì bákan náà èyí tó tún clear rẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ ó débi pé báwo ni aṣọ yìí báwo ni ó ṣe rí inshallah rahman àtúnà sí hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhu radiyallahu huma qala qala rasulullah sallallahu alaihi wasallam anabi sàsàràm sọ wípé látàdàrú fàáhìṣàtò fi qawmin qattu ìbàjẹ́ òní hàn láàrin àwọn èèyàn kan ní zina ní kóbi ọmọ kọ́kọ́ ọmọ fọ́gbọ́bẹ̀ ń dì kóbi ọmọ dìmọ̀kùn káàkiri hàtà yúrinù bíyà tó fi àdì wípé wọn ò ní ríro mọ́ wọn ó tún máa ṣe nǹkan yìí láti ìta ilà fàṣàfihìmù tọ̀ọ̀rùn àfikọ́lọ̀ náà dẹ àjàkálẹ̀ àrùn sí wọn kọ́ dẹ ìgbóná sí wọn kọ́ dẹ ikú ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kọ́ dẹ sí wọn wálé àwùjá àtòrísì ń pè ní ìran nira tí wọn ò tí ìrìrú ẹ̀rí alẹ́tì lamtẹkùn madot fi aslafihim alẹ́dínà madọ̀ tí wọn ò gbọ̀rú ẹ̀rí lọ́dún àtó bí hàn lẹ̀ irú ìran ààrẹ tí wọn ò gbọ̀rú ẹ̀rí pé ń bẹ̀rí láyé òní wọn máa rí jẹ̀mọ́ insha allah tá a bá wá sàlàyé ìtàn á wà rí pé obìnrin tí bá wá múra báyìí ìmọ̀ lóbìnrin tí ń tún àwùjọ ṣe ìmọ̀ lóbìnrin tí ọ̀fẹ́ kú òjijì méjì àmọ́ tí ń bẹ lára aṣọ náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn sásù wa kóhun ní àti àtàrà kọ́nà balẹ̀ kọ́lá kọ́ba ní sanwó ní ẹ̀sùn lóore inshàlá àwa tí a bá ní béèrè tá a fẹ́ máa béèrè ká máa kó wa sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero ninety nine twelve fifty eight thirty one bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero zero seven zero sixty six fifty five seventy thirty six zero seven zero sixty six fifty five seventy thirty six. àwọn tí a jọ wà nínú ilé agbára nídàjí tòní ṣé o wa Ismail ẹ̀rọ àlá àjọ wà níbí láàárọ̀ tòní ni ṣé o wa Abdulrasaq arówólosúnà àjọ wà níbí ní àárọ̀ tòní ni. sọ ẹni tí ó ń tẹ bọ́tìnì ọ̀hún náà ni ṣé o wa Badmus ẹni rè ẹni tó ń darí ètò náà ni Sulaiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè ustaasu wa sulaiman manuel awal àwọn bẹ́ẹ̀ yá àwọn ni wọ́n kó gbọ́ aṣòdì wa nídàájí tòní wasalaamualeykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa barakatu.